ẹ kalẹ ma. àṣekọ ní ṣo kí lẹ ń pè fún. ẹ má wọrí ma ṣé kí ni Mohbad lẹ fẹ́ pè fún ni. no òtítọ́ tẹ̀yìn tí ẹ tún wá ń sọ lórí ọ̀rọ̀ kejì tẹ̀ tún gbé jáde lálẹ́ ìta ń sọ yẹn ni. bàbá mi ẹ gbé wa débẹ̀ kí lẹ fẹ́ sọ mi tiẹ̀ ṣe kọ́ ní ṣo ṣùgbọ́n ẹ gbé wa débẹ̀. mami mami mi ìgbéyín débi nǹkan kan ẹ mọ̀ pé ó lé ó lé ó lé Lizzy títítítítítítítí kò rí bá wọ́n plan gbogbo nǹkan tẹ̀ ń rí yẹn ni bàbá mi. tí wọn bá plan tó bá jẹ́ pé lóòótọ́ nìkan yẹn ṣẹlẹ̀ bá mi ọmọ pàlísì lé ní ọmọ àpọ̀tẹ́ lé ní. àjà ọkú mi wọ́n fẹ́ já sí wòwò ni ẹnìkan fẹ́ ṣe ń bẹ yẹn lédì kan bá wọn jà ni. public place ni and listen láti take kéèsì yẹn up àtẹni tó pè àtẹni tó ló jẹun lówó àti ẹni tó ń pariwo tó fi expose tiẹ̀ tọrọ yẹn fi dé public kún láti tẹ́kì kìsì yẹn up kún láti àrẹ́sì wọn. Ah. nǹkan kékeré àtẹ ṣe fún yẹn kì í ṣàdúrà kékeré o nǹkan tó bá ń sìn kó tẹra mọ́ because àwọn tó fẹ́ gbẹ mí lẹ́nu ẹ̀. wọ́n fẹ́ bàbá mi nǹkan tó ṣe fún lẹ́ni ìyàbọ̀ tí lè títí kò rí pa ló ṣe set up. wọ́n fẹ́ gbẹ mí lẹ́nu ẹ̀ ní. nǹkan tó ṣe fún lẹ́ni wọ́n fẹ́ pa ni dadi ẹ jẹ́ kí n gbé dadi mi dadi mi best caller mi ni bàbá mi bó ṣe jẹ́ pé mo fẹ́ lọ gbàdúrà dádì mi ẹ pè kí n máa lọ. ẹ kalẹ́ ẹ kú ètò. ẹ kalẹ́ sà. ẹ rí i pé first show yín àti second show yìí ẹ rí i pé one in one ni ẹ rí i pé ó jọra wọn. bẹ́ẹ̀ni. ṣe rí ilẹ̀ yorùbá àfúrá ẹ wo ilé ìtẹ sọ́nsìn ẹlẹ́yàn fi fake alert ra ọjà kí ló dé tán post fake alert yẹn jáde. Hmm. Hmm. kí ló dé jẹ́ pé video of mob action lè jù síta fún wa evidence pé ah njọ́ tó rajà fake alert ló fi rajà ṣe ti rí wọn ní kò kò kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ n tẹ́ máa fi mọ̀ wípé set up ni You put somebody in a shop for almost four hours. Ẹ̀jẹ̀ ń dán ẹ̀jọ̀ ń dán fà á. Sólè náà ni ó mọ insist pé I paid you, you did not pay me, I paid you for four hours. Because tó sọ lórí ṣóò ẹ̀ ń sin ní tírísì sọ nìyẹn. For four hours, ó lè tẹ̀lé ẹ mú lẹ́dẹ̀ ń encounter for four good hours. Ẹ wá ń tẹ́tì yẹn nínú ibi tẹ́ ẹ tì mọ́. Ah. all sort of things lẹ́ ń ṣe ń bẹ̀ ah. ó dẹ̀ dúró tì yín ah. ṣe oh, it is not different from the case of Mohbad àwọn ìjọba ló ń fún wa lùkù gbogbo àwọn kìíní yìí and i'm so happy that they are so stupid to post it i'm so happy i'm so happy that gbogbo content ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ àwọn suspect tó ń dọ́pàá lè narrow case yẹn down to ó wà bẹ́ẹ̀ ṣe rí open evidence ní lórí ọ̀rọ̀ Mohbad tí wọ́n ń twist ẹ̀ mọ́ wa lọ́wọ́ hmm. ẹ wá jáde ẹlẹ́ni tó wọ ṣọ́ọ̀bù November transaction ẹni yẹn wá wá ṣọ́ọ̀bù lẹ́yìn ẹni tó yẹ ló jalè ló tún wá rìn wá ṣọ́ọ̀bù nílé. dádì mi celebrity tí gbogbo ayé mọ̀ ní kọ̀ǹpútà èjì yìí tẹ̀lé post ẹ̀. Ah, ah. ó wá dé ṣọ́ọ̀bù lẹ́yìn ẹ wá ń gbé ninety thousand ó dẹ̀ tún sọ fún yín pé okay bring your account let me transfer money to you ó wá ń kọ́ọ̀lù nọ́mbà ẹni yẹn ó wá disappear because at that moment nǹkan fẹ́ ṣe òní but ẹ rí nǹkan tó ń ṣe yìí eh, it's an eye opener fọmọ Yorùbá fún gbogbo wa torí ẹ bá pé tí Mohbad ẹ wo ibi tó ń gbé lọ ẹ wo ibi tí ìyá Mohbad gbà yọ sí wa lẹ́nu àwọn kan ló ń kọ scripti tẹ bá ní Nollywood nìkan wọn grow wọn fara wọn já àwọn kan ló wà ń bẹ ilé tó bá tòrò ọmọ àlè ibẹ ni ò tí ì dàgbà. Hmm. ṣe Yorùbá ò fura you think it's fun it's frata èèyàn kan náà down. tá à ń pariwo tẹ àsùn láti join which is Mohbad eléyìí is a clear evidence tó bá dẹ̀ wù jọba kán láwọn ò rí pé kán investigate kéèsì tó bá jẹ́ pé òótọ́ lẹ́ni yẹn ò sanwó ẹ jáde fún wa náà. àbí. ṣùgbọ́n tó bá yẹ pé òótọ́ ni kó sanwó wọ́n fẹ́ embarrass ẹni gbogbo àwọn tó wà nù fídíò yẹn pátá gbogbo ọ̀nà tí fídíò yẹn gbà jáde pátá gbogbo àwọn tí yẹ pé àwọn ó yẹ kọ́lọ́pàá ṣiṣẹ́ lórí ẹ̀. bí wọ́n ṣe dá bí wọ́n ṣe ń da orílẹ̀-èdè irú náà lélẹ́yìí and you see how you have been shouting see how you have been bringing out the point nígbà tọ́rọ̀ Mohbad yìí ti ṣẹlẹ̀ wípé àtẹ̀yàn bá tiẹ̀ even if you don't like somebody that doesn't mean we shouldn't be fair to ourselves. exactly daddy look at me daddy èmi àti Lizzy ò ń sọ̀rọ̀ èmi àti Lizzy ò ń sọ̀rọ̀. this is this is too deep this is pure hatred you are not doing it only to her you are doing it to a lot of people táwọn náà aspire pé káwọn ti ẹ̀jẹ̀ yàn ẹ̀rù wa máa bà wọn pé káwọn bá ti ẹ̀dókè tán káwọn sá káwọn jìnà sí Yorùbá sọyìnbó ṣé Ìgbò náà sọ nú fídíò yẹn ni ṣé Haúsá náà sọ nú eh, fídíò yẹn. àwa Yorùbá ara wa. gílífì má lọ ra nǹkan lọ́dọ̀ Yorùbá mọ́ o kó ṣọ́ra o ẹ̀yin náà kẹtìlínsì ìfù ẹ wo ibi tá a gbé ọ̀rọ̀ Mohbad lọ lẹ́nu ẹ fi ọ̀tẹ̀ ibi tó ti yẹ ká rí solution lẹ̀ yorùbá ẹ fọ̀tẹ̀ pamọ́lẹ̀ oríyọmí ẹ gbà sẹ́yìn àwa ń lọ sí north àwa ń lọ sọ́dọ̀ àrẹ̀wá àwọn náà wá bá wa wá solution sọ̀rọ̀ wa ẹ dẹ̀ ní ah, ah, ọ̀rọ̀ a pity. sẹ́rí ah. mo sọ pé ẹgbọn ọbí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹgbọn ọbí tẹ́ ẹ hẹ́ǹdì ẹ̀sìn ṣé kò jọra wọn. ó jọra wọn bàbá mi. do they do they think we are fools? ṣé bí wọ́n ṣe jáde ńjọ yẹn náà nìyẹn tó ń fi fídíò ẹyọ kan divert attention wa sórí Naira Marley ṣé bí fídíò náà fi divert wa sórí Naira Marley you now think in this age pẹ̀lú gbogbo tẹ́ ẹ ti ṣe fún wa. dádì mi joy killer yìí náà ni o discover yìí náà ni o discover tó kọ́kọ́ gbé Lizzy náà ló ṣe ń gbẹ́ You think we will post a video in this generation again, in this age? We will not query it. Ẹ jẹ́ dájẹ́ kan ninety thousand wá ní ẹni tó mú gbé export wá ní ọjà tó gbé rí níwájú ọjà ní ìwà rí san. ẹ dẹ̀ tún ní góòdì ẹ ní góòdì ni wọ́n ń ta góòdì ní balógun market wọ́n ń ta góòdì ní ìdúmọ̀tà market. dáàdi wọ́n tiẹ̀ ní tailoring accessory ni wọ́n ní kò ṣe góòdì tailoring accessory. is to an attempt to deceive people lẹ́mìn láti package ẹ̀ pé gold ni but they are so foolish not to know that the the messages the content of the video don post ibẹ̀ náà láti ń gbọ́ àjẹwò nǹkan tó ń ṣàwọn èèyàn wa mọ location shop yẹn ṣàwọn èèyàn mọ location yẹn ah! bẹ́ẹ̀ ṣe parọ́ mọ́ wa náà ní all station all station settled all station settled bẹ́ẹ̀ ṣe ní kí ah, ah. ṣe bí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ fún wa náà ní tẹ́ ẹ sọ fún bàbá yẹn tẹ́ ẹ ní pé bàbá ló sáré lọ họ́rì sí ọmọ ẹ̀. tó lọ sí ọmọ ẹ̀ káṣírí tó tú dádì káṣírí tó tú. káṣírí tó tú káṣírí tó tú bẹ́ẹ̀ ṣe gbé fún wa náà ní tẹ ní bàbá yẹn o ẹ̀yin lẹ́dẹ̀ ti bàbá yẹn ẹ̀yin lẹ́ ti yín pé àbàbá o ẹ máa ró ọmọ o ah! bàbá wò pé mo lò kí ni bàbá mọ̀ nípa kan ró ọmọ ẹ wo ah! bó ẹ wo set ẹ wo set ẹ wo script ẹ wo ohun tí ìyá Mohbad ń gbé wá sí ẹ wo eh! tí ìyá Mohbad ń gbé wá sí. Eh! ẹ wo Yorùbá Yorùbá eh, ẹni tó bá. <laughs> ṣe rí níta fi ń ṣe yẹ̀yẹ́ yìí ẹni tó kàn ló mọ̀. dádì mo ń ké ni dádì ìgbà tí mo rí fídíò yẹn ẹ bi àbúrò mi eh. omi bọ́ lójú mi mo ní máa ṣe fídíò àbúrò mi ó ń bẹ̀ mí ni ẹ má ṣe ẹ má dá sí mo ní no mo ní no mi ì lè sùn mi ì lè join àdúrà gan mo ní mo gbọ́dọ̀ ṣe fídíò yìí. Ah! ṣé òde you think we are all fools? you think what kind of score do you want to score from this? And tí ó bá rí ẹ̀ people will even understand the message better now I want ló and ń jẹ and Mohbad ìjọba ó jẹ ẹni rings, rí ẹ̀ bá kú play tó ń scripts Yaboni, wicked scripts. Yaboni. ni. may God help us thank you my lovely God bless you Baba me. hello caller hello hello. mo fẹ́ lọ gbàdúrà ẹ last call lórí ẹ sọ̀rọ̀ kí n máa gbọ́. àdébùkẹ́kẹ́ sáré sọ̀rọ̀ yìí ṣé wọn pé ní àná tẹ bá lọ sórí page Gistlover. èmi ò ń wò èmi ò ń wò. Gistlover post kínní yìí ó ní ọwọ́ ti méyàn kan èèyàn kan wá kọ́ síbẹ̀ ní comment section ó ní Lizzy Anjorin ah. ṣọ́ra lánàá àná àná ni wọ́n ti ń set kínní yìí up tó wá ní fídíò kan tí Gistlover post woman yẹn ní Lizzy ò jalè wọ́n sáré cut video bẹ́ẹ̀ yẹn wọ́n gbé bẹ́ẹ̀ yẹn sí hmm. tẹ bá lọ wo gbogbo fídíò ti discover tó gbé sínsìn very dark man bàbá yẹn ti support Lizzy Anjorin ah! ẹ wá wo gbogbo àwọn fíìmù tó ti sèyàn kankan tó bọ́ta rárá tó ti sáré support lady yẹn very dark man ti bọ́ta èèyàn kan ló send the message sí very dark man pé tó support pé tó look into Lizzy Anjorin very dark man ti bọ́ta nísìn ó ti sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ni ó ti ní set up látọwọ́ tó ń to díkẹ́ àti Ìyábọ̀ Òjó tó ṣe máa ń ṣe nìyẹn. àní lánàá lánàá ẹ lọ wo page Gistlover ó ti ó ti ó ti give ó ti ó ti gbé kọ́mẹ́ǹtì yìí sókè èèyàn kan wá kọ́mẹ́ǹtì sábẹ́ ó ní Lizzy Anjorin ó ṣe wá jẹ́ ìní yìí. ó ṣe wá jẹ́ ìní. ó ṣe wá jẹ́ pé ni. Ah! òun dẹ̀ lọ́wọ́ kọ́ gbé sí òun náà lọ́wọ́ kọ́ gbé fídíò yẹn sí fídíò yẹn ló kọ́ gbèsè very dark man dẹ̀ sọ pé tó bá yẹ pé èèyàn tó bá kọ́ fẹ́ gbé news Linda Kejì Túndé Ednut. ló máa kọ́kọ́ gbé gbogbo wọn gbé ó ti jẹ́ pé ó ti jẹ́ pé òkú Fáráwò ló gbé Joy Killer nǹkan tí fẹ́ dark man náà wá sọ nìyẹn pé ó ṣe jẹ́ pé gbogbo news tó bá ti jẹ́ pé àwọn tó bá ń bá ìyàbọ̀ jòjà. ìwọ ló máa kọ́kọ́ gbé. ìwọ ló máa kọ́kọ́ gbé. àwọn olórí burúkú kan àwọn yóò lòṣì kan wọ́n Ìyábọ̀ Òjó ó ní Lizzy Anjorin jalè. kò jalè. òun náà ni <laughs> ìlú ṣe máa jalè even though gan um, straight from the heart ó ṣe show gan ó lóun ti pàdé um, kí lorúkọ lédè yìí tó máa tó máa tóun náà máa ránṣọ gan lẹ́kọ̀ọ́ yìí ceo kìíní kan ó lóun ti pàdé wọn bẹ́ẹ̀ tẹ́ pé ọkọ̀ máa ń dress casual ni ẹ̀kẹta gbàgbé ọ̀tẹ̀ ibẹ̀ ló ti máa ń ta beat tó máa fi ń ṣe gbogbo ẹ̀ gbogbo ilé táwọn èèyàn sọ yìí táwọn èèyàn rí tó tọrọ tó sọ for once ẹ wo ẹ lọ máa bá Lizzy Anjorin ra cream ẹ wo tí skin ẹ ṣe mọ́ nínú gbogbo tó ṣe gbé tó ẹ wo tí skin ẹ ṣe mọ́ bẹ́ẹ̀ ah! skin mọ Farida náà wá tí wọ́n sọ̀rọ̀ Farida olùṣe. kí ló ń sọ lórí burúkú yẹn ó dàbí òbelú aṣèrè tó fi fifty million tó olúwẹrí máa gbé odò wèrè olókun olóòṣì alábẹ́ jóná alábẹ́ rúrùn má lọ tọ́jú abẹ́ ẹ olóòórùn. òun fàrígà ọ̀fọ́ pípù olóòṣì olóòṣì tẹ́ pé wèrè ń ta kírímù fíútà ni wèrè ń lo olóòṣì ẹlẹ́sẹ̀ sunsun wèrè a máa wọ́sẹ̀ lẹ́ni kò lè gbẹ́sẹ̀. olúwẹ̀rí third mainland bridge <laughs> gbogbo èèyàn tiẹ̀ ń sọ̀rọ̀ ìyẹn tó lábẹ́ ẹ̀rùn wọn ló máa ń rùn bí ẹyin ni. ẹ máa gbọ́ wọn ní Lizzy lo fíútà ṣé ní àárín ọjà náà wọ́n tún lo fíútà fún ni ẹ lọ wò ó kọ́ lọ wo ojú ẹ̀ kọ́ wo gbogbo ẹ̀ ṣé láàrin ọjà náà ṣọ́ tún lo fíltà fún ni ṣáwọn tó mú tún lo fíltà fún ni tó lọ wo fídíò yẹn ṣọ́ tún lo fíltà fún ni ẹ jọ. wọn máa ń rùn bí ẹyin ni àbúfẹ́ kí àbúfẹ́ kí n gbé fídíò tó kù jáde ni Farida ó fẹ́ kí n gbé ó fẹ́ kí n gbé fọ́sítọ̀ tó kù jáde. mo lọ sí ṣọ́ọ̀bù Farida tẹ báyìí tó ṣe rí olórí burúkú. àdìjẹ́bọ́lá ni ó máa ń rùn bí ẹyin ni ó ní kóhun tó lè bá sùn Guinness mẹ́wàá lòun máa ń mu òun máa yó ní bíi wèrè ìyẹn náà ń sọ̀rọ̀ olúwẹ̀rí third mainland bridge. àní mo lọ mo lọ sí kù àní mo ó sá lọ ni. ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ lọ gbàdúrà a kọ́ntínú lọ́la ẹ lọ bá mi wo gbogbo wọn wá olúwẹ̀rí third mainland bridge ìyẹn ìyẹn aláṣẹdànù of Africa aláṣẹdànù of twenty twenty three ọkùnrin lòun ò fẹ́ ó ṣáà ṣe sọ ó ṣe bọ̀kọ̀ tó ń ṣe ṣàkì <laughs> olúwẹ̀rí third mainland bridge tọ́bàtì ẹ̀ bá fi hàn ṣe yẹ̀yẹ́ nǹkan tó ṣe rọ́kùnrin tó gba ẹ̀ tó fi ẹ̀lẹ̀ náà nìyẹn tó lọ fẹ́ ọmọ Ìgbò ìwà ẹ̀ náà ni èmi ti sọ́tàn ìwà ẹ̀ ni Farida ìwà ẹ̀ ni ṣé pé mo analyse ìwà àti Larry tí ń jọ yẹn ṣé pé mo analyse ẹ̀ mo ní Larry tí lè ní lọ́wọ́ ó lè máa jà but you are evil you are a snitch you are a green snake under the green grass tiẹ̀ náà dẹ̀ ń bọ̀ olúwẹ̀rí third mainland bridge ẹ jẹ́ a máa lọ ẹ jẹ́ ń lọ gbàdúrà ẹ sọ fún Lizzy kó má sùn para o we get to the bottom of this ẹ dẹ̀ bá mi gbàdúrà fún dark man tó support Lizzy ọlọ́run á ṣe gbogbo ẹ̀ àṣírí àṣekámátú ó ṣe jẹ́ this way. joy killer ló gbé ọlọ́run á fi jẹ gbogbo yín hmm, máa fi yín síwájú pẹpẹ ńsìn very dark man tí ò mọ Lizzy yóò support Lizzy Eh, ní kinní kan think likely likely likely minds think likely. Eh, àwa tá a bíyàn kan ṣọ̀tá omi ni wá a máa sọ bó ṣe rí ni ẹ ṣé mo dúpẹ́ i love you all Lizzy olóòótọ́ ní kú sípò kà i wish you all the best àṣírí máa tú we will get to the bottom of this tá bá ṣe ń ṣe ti Mohbad la máa máa ṣe ti Lizzy ẹ jẹ́ ká máa lọ i love you all thank you for your support support Lizzy celebrate her she's not a thief she's not a thief she has been struggling she has been fending for herself látijọ́ tí mo ti mọ Lizzy lórí ìkànnì nǹkan tó jẹ́ kí n gbèjà ẹ̀ nígbà tí Tóyìn Tóyìn fẹ́ tó fẹ́ kó ba nìyẹn because mo ti ń wo mo ti ń mo ti mọ tipẹ́ she is a very hard working lady kò jalè ní gbogbo ìgbà yẹn ìsìn ló wá lọ jalè ní social media era tí fóònù ti wà tí gbogbo ayé ti ní fóònù Ìyábọ̀ <laughs> lọ tún ṣe ìṣe ẹ bá mi gé fóònù gbogbo kíni ẹ bá mi pin sórí Instagram kẹ pin sí gbogbo ẹ kí gbogbo ayé rí torí mo ó dùn mí tí mo lo fóònù mi ìbá ṣe lórí Instagram náà ó dùn mí gan ẹ bá mi pin káàkiri ẹ bá mi very dark man tí ò ń ṣe yorùbá ó tún dúró fún Lizzy ẹ̀yin yorùbá ẹ máa ṣera yín ẹ máa ṣèkà mo fẹ́ change sàwúsà ẹ má bínú mo máa fi gbogbo ẹ̀yin yorùbá sílẹ̀ mo fẹ́ change sàwúsà ẹ má bínú kọ́là mo tún ní ìgbé fóònù náà. mo fẹ́ change sàwúsà ẹ má bínú kọ́là mo tún ní ìgbé fóònù náà. ẹ jẹ́ kí n máa lọ ẹ jọ̀ọ́ ẹ celebrate Lizzy I stand with Lizzy Lizzie is not a thief i'm gonna put her up tí n bá ti ṣe chat tí n bá ti ṣe àdúrà mi tán mo máa gbé fọ́tò ẹ̀ sí i stand with Lizzie. Lizzie is not a thief Ìyábọ̀ set her up bí ṣe máa kọ́ nìyẹn Ìyábọ̀ fún mi níwèé cut. fún mi níwèé court káyé wa bàjẹ́ olórí burúkú ìyàwó bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ alẹ́sùlẹ́lẹ́ ṣẹ̀pẹ̀tẹ́rì olóbò òpin yẹn kẹ́ ìka àjẹ́ ó máa kú fún wa jayé ní lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn tó bá sọ pé ó fẹ́ máa ba yé ọmọ Yorùbá jẹ́ ó máa kú fún wa jayé ni ìwọ ni Lizzy máa fi ṣe àtẹ̀gùn tó máa fi débi gíga ìkànnì ẹ you set that girl up ọlọ́run adé fìyà jẹ́ ẹ